إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صلِّ على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد وبعد السلام عليكم ورحمة الله وبركاته إليني تسواجي على أيام أحاديث توانا ويتو أون حديث from the messenger of Allah ti Abdulmalik Mujahid kọ ilé tẹ̀wé Darussalam ti orílẹ̀-èdè Saudi Arabia ni ó gbé ìwé náà jáde hadithi èyí tí a ń ṣàlàyé rẹ̀ lọ́wọ́ ni hadithi ẹlẹ́ẹ̀kẹrìndínlọ́gọ́rùn-ún hadith number ninety six hadith tí òjíṣẹ́ ọlọ́run ọba alekiola tó ti sọ fún wa pé kábẹ́rù pé ìjìtẹ́ níbo sábọ̀ alimọ́ bíi kọ́ọ̀tù ẹ jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ apanirun méje wọ́n ní kílá ya Rasulullah àwọn tó wà ń bẹ̀ ǹjọ́ náà nìkan ni wọ́n sọ pé eré òjíṣẹ́ ọlọ́run wà ma hun kí làwọn ẹ̀ṣẹ̀ náà qal ashirku billah ànábì ní ìmọ̀ ìmúrogún pẹ̀lú ọlọ́run wà sẹ́hẹ̀rú idán pípa wa qatlu nafsi haramallah pípa ẹ̀mí ṣe léèwọ̀ illa bilhaq àyàfi pẹ̀lú ẹ̀tọ́ wà á kìlò máàlì lìyẹtì jíjẹ dúkìá ọmọ òrukàn wà á kìlò rìbá jíjẹ owó èlé wàtàwọ́lì yẹ̀wò mọ̀sáhàfí ìmọ̀ yẹ́yìn padà lọ́jọ́ ogun ìyẹn ní mọ̀ságàn wàkọ́t fúlimọ̀ sọ̀nẹ́ tìlọ̀ngọ́fìlà tìlímọ̀mìnàt dídáda parọ́ mọ́ àwọn obìnrin ẹni rí tí wọ́n jẹ́ múmìnì tí wọ́n sì ti sọkànnù nípa zina píparọ́ ṣìnàmáwá alákọ̀ọ́kọ́ òun làwọn ń ṣàlàyé lọ́wọ́ tá a lọ sí àṣírkùbílà ìṣẹbọ pẹ̀lú ọlọ́run lẹ́yìn tá a ti ṣàlàyé kí ló fà á tó fi jẹ́ pé ẹbọ ó ní ẹ̀ṣẹ̀ tó tóbi jù lórí ilẹ̀ àtàwọn nǹkan tó rọ̀ mọ́ à ń bá a lọ wípé báwo la ṣe lè gbógun ti ìmórogún pẹ̀lú ọlọ́run nínú ìgbésí ayé kálukú wa a ti sọ méjì ń bẹ ẹlẹ́ẹ̀kẹta táfi kásẹ̀ rẹ̀ ńlẹ̀ òun náà ni ìta sí. Si, àṣírkù fi sifat ìmúrogún pẹ̀lú ọlọ́run níbi àwọn ìròyìn rẹ̀ afa ń ṣàlàyé fún wa nu tíra tí mo ń kà minihajul firqati najiya <clears throat> wa tahifatil mansura ojú pọnà àwọn ìjọ tí wọ́n là àti àwọn ikọ̀ tá a ránṣẹ́ tí àfa wa Muhammad bin Jamil Zinu tó kọ ìdí mò ń kà yìí òun ni at-tab'atu thamina ashara musahhaha òun ni eighteenth edition rẹ̀ ṣùgbọ́n lárúbáwá ni o àfààní wa dhalika <clears throat> bí an yasifa ba'du ba'da khalqihi minal anbiya wal awliyahi wa ghayrihim òun náà ni wípé ká máa ròyìn àwọn kan nínú ẹ̀dá tọ́lọ́run ọba dá bóyá nínú àwọn ànábì ọlọ́run tàbá àwọn ọ̀rẹ́ ọlọ́run yẹn àwọn tó tá à ń pè ní àwọn àwòlíyà wòlíì ọ̀gẹ́rì mi àbáwọn míì ká máa ròyìn wọn bíi báàdì sífáàtì kọ́ọ́sọ́ pẹ̀lú àwọn ròyìn kan tó jẹ́ àdáran yẹn rí bìlà fún Allah azza wa jalla ka ilmi gẹ́gẹ́ bí ìmọ̀ àkọ́kọ́ lápẹẹrẹ ká máa fi ìnímọ̀ kọ̀kọ̀ nǹkan tó pamọ́ tá a mọ̀ ká máa ṣàfitì ẹ̀ sọ́dọ̀ ẹ̀dá tọ́lọ́run ọba dá wàhádà náírù mùntẹ́ṣirú wàhádà náírù mùntẹ́ṣirú bẹ́yìnà sùfìyà ó ní eléyìí ó jẹ́ nǹkan tó fọ́nká tó ti di tọrọ fọ́nká lé tó sì wọ́pọ̀ láàrin apá kan nínú àwọn mùsùlùmí wa man ta'aththara bihim àtàwọn tí ìpèpè àwọn mùsùlùmí yìí tó lépa lórí wọn. Ah, wọ́n mú àáfàá kan tá à ń pè ní al-Busayri nígbà tí ó ń yin ànábì wípé fa inna min juudika dunya wa durratiha wa durratuha wa min ulumika ilmu lawhil wal qalami nínú ọ̀rẹ́ rẹ̀ ànábì láyé àti gbogbo ń tẹ́wọ̀n bẹ́ẹ̀ láyé nínú ìmọ̀ rẹ̀ ànábì ilmu láwọ̀ ẹ̀wà lẹ́kọ́ lámì ọ̀nà ní ìmọ̀ láwọ̀ ìmàfos wàhálà tá a kọ gbogbo ohun tí ó ṣẹlẹ̀ sí ní ìpìlẹ̀ lọ́dọ̀ ọlọ́run wàlẹ́kọ́làm àti máa gègé gan kó inú ìmọ̀ ànábì lọ́wà tọ̀ ń gbọ́ sànàbì wọn ò tí ì dáná bí ń gbà náà o ومنهن جاء ضلال بعد الدجالين الذين يزعمون رؤية رسوله يقظته ibi eléyìí ṣe àfihàn àánú tí ń bẹ fún apá kan náà àwọn òpùrọ́ àwọn tí wọ́n máa ń ròyìn pé àwọn rí ànábì ní yakuzota ojú korojú ní kojú ojú ń kojú báyìí ní rírí ìtayé àwọn gan ní ànábì kì í ṣe pé lálàá wayasalunahu amma khufiya alehim wọ́n sì máa béèrè lọ́wọ́ ànábì nǹkan tó pamọ́ fún wọn mìbá wá tí nínú fúúsù man yukhalitoonahu ẹ̀rí àwọn nǹkan tó pamọ́ fún wọn tí wọn ò mọ̀ wọn láwọn ń béèrè lọ́wọ́ ànábì wa yuriduna an ta'mirahum fi ba'di shu'unihim wọ́n sì máa fẹ́ kánábì ó máa pa wọ́n láṣẹ níbi kíni níbi àlámọ̀rí wọn míì wa Rasulullah sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ sì lòjíṣẹ́ tí wọ́n láwọn rí lójú korojú yìí tí wọ́n ń béèrè pé kánàbí yóò máa sọ táwọn ó ṣe nípa àlámọ̀rí wọn gbèsè ayé yìí mà kánà lè yá àlámà mísìlá dáálì káfí hálì àyàtì kò mọ ilé nǹkan nígbà tó wà láyé ká máa hákàlẹ̀ kùránì àánihù bí qawlihi gẹ́gẹ́ kùránì ṣe sọ nípa ànábì inú súra ẹlẹ́ẹ̀keje súra seven àyà one hundred and eighty eight àyà kejìdínní àádọ́wàá sura seven aya one hundred and eighty eight kí lọ́lọ́run sọ ń bẹ̀ ọlọ́run ní kúl sọ fún wọn tàbí wípé la amliku èmi kò ní agbára li nafsin ah, fún ara mi nafan àǹfààní kan ìyẹn ni pé la amliku nafan li nafsi èmi kò ní àǹfààní tàbí agbára àǹfààní kankan fúnra mi o kí n ṣàǹfààní kan fúnra mi kò sí fún mi ó wàhálà dọ́rọ̀rùn bákan náà ni mi ò ní agbára àti fìnira kankan kanra mi ò agbára nira ò sí fún mi mi ní agbára àti ṣàǹfààní fẹ́nikẹ́ni mi sì lágbára àti fìnira kẹ́nikẹ́ni illa masha Allah èyí tọ́lọ́n bá fẹ́ nínú àǹfààní lẹ́rìí o èyí tọ́lọ́n bá fẹ́ nù nira ní òkàn ẹni kálukú o wàláwò kóńtù àìlẹ mọlọgọ ìbà ìbáṣe pé mi gangan ìyá ànábì lọlọ ni kò mọ sọ èmi gangan ní mọ kọkọ ní o mo mọ nǹkan tó pamọ́ ní o lastaxartu minal khairi ìbá ah, wà ọ̀pọ̀lọpọ̀ orí fúnra mi nì nǹkan ń pè ní orí tí nǹkan ó ti pọ̀ wà máa mọ sàníyàn so aburú kan ò bá sì ti fọ́ kàn hmm, gbogbo ah, gbàtí ti mọ tí ó ṣẹlẹ̀ ń bọ̀ láburú náà fẹ́ gbà ó ti mọ̀ ó yẹ ni oore ó kó sọ́dọ̀ ara rẹ̀ ọlọ́run ní kànábí sọ pé òun ò mọ̀ o òun ò ní mọ̀ kọ̀kọ̀ tó ẹ pé òun mọ̀ ní oore tó pọ̀ lòun ò bá ti wá fúnra òun ìnira kan aburú kan ò bá sì ti kàn wà ìnà ànà bẹ́ẹ̀ sì ni èmi kò jẹ́ ilẹ̀ nàdírùn kíní kan àyàfi olùkìlọ̀ wàbàṣírùn àti olùfúnni ní ìró ìdùnnú lè kọ́ omi yọkùnmínà fún àwọn tí wọ́n nígbàgbọ́ òdodo. ààyè ló jẹ́ ká mọ̀ yẹn pé ìròyìn ìmọ̀ àlẹ́ ilmu tó ń bẹ fọ́lọ́n kò sí fẹ́ni kankan rí pé ní wọ́n sọ pé àlẹ́ ilmu ń bí Allahu ta'ala ní àlẹ́ alim ẹni tó ṣe pé ìhàtọ̀ ìní gbogbo ìmọ̀ pátápátá òun ni àlẹ́ khabir àlẹ́ alim bí bàwáàtì nílẹ̀ umur gbogbo ohun tó pamọ́ pátápátá àti ohun tó wẹ́ nínú ìmọ̀ gbogbo ẹ̀ lọ́lọ́ọ̀ ìyẹn ni pé alámọ̀tàn lọ́lọ́ọ̀ ìmọ̀ rẹ̀ bù háyà ló fi jẹ́ pé tíyẹn bá sọ ọmọ ẹ̀ ní alim ah, yóò fi abdul sí abdullah alim èèyàn lè jẹ́ alim ò lè nímọ̀ ṣùgbọ́n alim mubalago <laughs> nìyẹn yẹn tó bù háyà lọ nìkan ni fàkẹ́fà yà á lámú dálé kalọ̀ngọ́ ìbá ó lànà bí ṣe fẹ́ mọ nǹkan kọ̀kọ̀ bá dà wà fàtí lẹ́yìn tó ti kú tí ò tún sí láyé mọ́ wọn ti kọ́ọ̀lì ìlà rọ̀fíkì láàlà tó sì ti lọ sí ààyè tó ga yẹn ni pé ó ti kú láyé hmm? wàhíìnà sami àròsúlù sọlọ́lọ́ àlè wàsálàmù ìdàlìjàwárí nígbà tó gbọ́ tí ọ̀kan nínú àwọn <clears throat> ọmọ kéékèèké tí wọ́n ń kọrin tí wọ́n ní wàfíìnà nàbí yun yá àlàmù máa fi gọ́dìn ó ń bẹ́ẹ̀ nù wá nàbí tó máa ti ṣẹlẹ̀ lọ́la fàkọọ́lẹ̀ láha nàbí sọ fọmọdébìnrin náà dáì àdá gbẹ̀yìn jù sílẹ̀ wàkúùlì bílẹ̀dì kóńtì takùlì èyí tó ń sọ tẹ́lẹ̀ ni ó máa sọ àdéhìí yẹn ó wà nù sọ́yì bukhari tábà lọ wò lóòótọ́ rọwọ́ lọ bukhari ó wà nù àdìsí imam al sọ́yì wọn àdìsí nọ́mbà four zero zero one four thousand one àti àdìsí nọ́mbà five one four seven àdìsí àrùbáyé bintu bintu muawidin qalat ó ní dakhala alayya nabiyyu sallallahu alayhi wa sallam godata buniya alayya. Mm fàjálàsà àlà fèrọ́ọ̀ṣì kàmàjìlísì kàmínì arábìnrin tá à ń pè ní àròbí <clears throat> bíntu muawidhi ní ń sọ̀rọ̀ yẹn ò pánábí wọlé ó wá sọ́dọ̀ ojókòó gẹ́gẹ́ bí ìjókòó tiẹ̀ yìí ó ń sọ fún ó ní ẹni tó ń bá sọ̀rọ̀ níjọ́ náà ní wájú wẹ̀ríyàtì juweriyat ìyẹn ni àwọn ọmọdébìnrin kéékèèké yẹdẹrìbìnà bìdúfì wọ́n ń lu ìlú ọwọ́ táǹpẹ ní dúfù torí pé ìgbàláyé wà fún wọn lórí ẹ jọmi tọrọ bá débi àmọ́ ṣàlàyé ìlú kékeré kan báyìí àwọn ọmọ kéékèèké lóbìnrin wọ́n lè ra máa lu wọn máa fi níbi ìgbéyàwó wọ́n á máa fi kọrin <clears throat> ó yàtọ̀ sí bàǹdírí o yẹndóbìnà mọ̀nkútìlámínà àbá ìhìnnà yà ọmọ bàdìrì wọ́n rántí àwọn tí wọ́n pa lójú ogun náà bàbá wọn ta ní ogun Badri nínú hmm, ìwáyà mi arábìnrin yẹn ní bàbá tòun náà wọ́n rántí ẹ̀ hátà kọ́ọ̀lá ti jàríyá títí tí kan náà ọmọdébìnrin kéékèèké náà fi sọ wípé wàfí nana bí yun yá alámúmọ́ fi gọ́dín bẹ́ẹ̀ láàrin wa ànábì tó mọ̀ọ́lá fàkọ́lá nàbí sọlọ́lá àlewàsálà jíṣẹ́ lọ́n tí kí a tọ́lá lọ́n bẹ́ẹ̀ fún sọ pé látàkù lè àkàdà àmọ́ sọ bẹ́ẹ̀ má o wàkú lè máa kó ń ti takù lè ń tó ń sọ tẹ́lẹ̀ ni ó máa sọ àwọn tó ti lọ tó ń dárúkọ wọn orúkọ ti yé nínú rìwáyà míì ó ní dáì àdìhì wàkú libi lẹ́ẹ̀dì kó ń ti takù lè ní ọlọ́run sànù wa. náà kò láàsọ sọ Ẹlòmíràn á ní sáwọn ànábì Ọlọ́run ò mọ̀ kọ̀ọ̀kan ní kí n tètè sọ yẹn wọ́n mọ̀ o ṣùgbọ́n ìtọ́lọ́run bá fi mọ̀ wọ́n ń bẹ̀ ni o èyí tọ́lọ́run ṣe kí ni tí Allah Ta'ala tó bá fi mọ̀ wọ́n ń bẹ̀ ni o lànà fífi ní nadirun bashirun lòun o ìtọ́lọ́run bá fi mọ̀ wọ́n ni ẹ̀rí pé Ọlọ́run sọ nínú Suratul Jinn hmm, Ọlọ́run ní alimul ghaibi fala yuziru ala ghaibi ahada illa man irtada min rasul onímọ̀ kọ̀kọ̀ lọ́lọ́run ẹni tó pamọ́ ni. kò sì ní ṣàfihàn rẹ fún ẹnikẹ́ni àyàfà tó bá ṣàlẹ́ṣà nínú àwọn òjíṣẹ́ àní sọ pé ẹ̀ńtọ́lọ́ ń yọ́nú sínú àwọn òjíṣẹ́ ẹ̀ńtọ́lọ́ ń ṣàlẹ́ṣà nínú àwọn òjíṣẹ́ èyí tó sì fi hàn náà ni tó ní kó sọ fún wa jẹ́bi wa wa nípa iná pé ó wa pé wà ṣe sọ tẹ́wá wò ó ibi tí mo kà ẹ́ ní sura seventy two sura tu jin sura kejìléláàádọ́rin aya twenty six ah, ọlọ́wà ní ilà mẹ́rìndínláàdọ́ mi rọ̀sọ̀lì oh, twenty seven yẹn fa ináhù dájúdájú <clears throat> yasuluku mi bẹ́ẹ̀ ni yàdéhì wà mí kọ́lfì rọ̀sọ̀dà yóò jẹ́ kó máa bẹ níwájú àti lẹ́yìn iṣẹ́ tó kọ̀kọ̀ tó fẹ́ fi rán òjíṣẹ́ náà ah, rọ̀sọ̀dà olùṣọ́ kí ni ìdí lè yá àlàmà kí wọ́n bá lè mọ̀ pé à ń kọ́dé àbẹ̀lágù rìsà láti rọ̀bí wọ́n ti jíṣẹ́ olúwa wọn dógóńgó wọ́n jẹ́ dópin wà á tọ́bi máa làdé ìhìn ó sì rọ kiri tí ń bẹ lọ́dọ̀ wọn wà á sọ kulla shay'in àdàdà ó sì ṣe òǹkà gbogbo nǹkan pátápátá ó ṣe gbogbo nǹkan ó kà á hmm? ó ṣèṣirò wọn àdàdà ní tó ń kà hmm, ọlọ́run ṣàánú wa. Kí wá ni eréfìí tá a fẹ́ ká gbọ́yé nínú ọ̀rọ̀ tí mo ti ń sọ bọ̀ láti orí 96 ABCD yìí? Hmm. Tá a fẹ́ ká gbọ́ ni pé báwo la ṣe lè gbógun ti ẹbọ nígbésí ayé kálukú wa àti gbogbo àwùjọ lápapọ̀. A gbógun ti lọ́nà mẹ́ta. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta èso mọ́ra wọn ni. Alákọ̀ọ́kọ́, àwọn nǹkan tọ́lọ́run máa ń ṣe tó yẹ pé òun nìkan ló lè ṣe é àní ní ìgbàgbọ́ tàbí àdìsọ́kàn pé èèyàn náà lè ṣe ẹlẹ́ẹ̀kejì ọlọ́run nìkan là á máa ké sí àní ní ìgbàgbọ́ tàbí àdìsọ́kàn pé a lè pe ẹlòmíì yàtọ̀ sọ́lọ́run kó ràn wá lọ́wọ́ ẹlẹ́ẹ̀kẹta a kò ní ní ìgbàgbọ́ tàbí àdìsọ́kàn pé àwọn ìròyìn tí ń bẹ fọ́lọ́run ó tún ń bẹ fáwọn ẹ̀dá rẹ̀ kí wàá ní ìsopọ̀ tó wà láàrin mẹ́tẹ̀ẹ̀ta tá àwùjọ wa nílẹ̀ yorùbá àtàwọn ìlú míì náà tí í ṣe ilẹ̀ yorùbá torí pé alukufuru milatun wahida gbogbo tí ń jẹ́ ṣe kẹfìrí ojú ọ̀nà kan náà ni ojú ọ̀nà kan ni àwọn róòmù ojú àwọn àbáwọn àwọn ospirito àwọn spartans yà ẹni tó bá mọ̀ nípa philosophy kódà nínú education náà wọ́n kọ́ ọ̀yàn tí wọ́n bá sì kọ́ ọ̀yàn ó yẹ kéèyàn náà kà fúnra ẹ̀ èèyàn bá mọ̀ nípa philosophy àwọn kan ń pè wọ́n ní spartans làwọn lárúbá ń pè ní osporto àti àwọn athens àwọn athens yẹn tẹ́rìbíyà tó àkìlíyà làwọn mójútó tá à ń pè ní cognitive aspect of education um, intellectualism àwọn yẹn làwọn philosopher àwọn plato àwọn socrates eh, àwọn academus àwọn èèyàn báńbáwọn àwọn osporto àwọn spartans àwọn mójútó tẹ́rìbíyà tó jismiya physical education àwọn ló dé ọ̀tọ̀ wọn ní sport ti bẹ̀rẹ̀ olympic gbogbo nǹkan yẹn ká máa sáré ká máa ju ọkọ̀ ká máa fò gbogbo orú nǹkan báwọn yẹn àwọn mójútó àwọn spartan yẹn àwọn sporto yẹn nínú àṣà wọn tí wọ́n máa ń ṣe ẹ̀ẹ̀kan lọ́dún gbogbo àwọn ọmọge tí wọ́n bá ti wá fẹ́ di ẹni obìnrin tí wọ́n bàlágà Wọ́n kó gbogbo wọn jọ láti ìletò látàbúlé kó láti ìlú kéékèèké ìyẹn làwọn ìlú kéréje kéréje àti ìlú ńláńlá wọn á sí gbọ̀ngàn tàbí pápá nílùú táwọn sí stadium gbogbo wọn wà á rìn wọn jáde ní hòhò gòlòtò láì ní wọ nǹkan kan wọn ní bo abẹ́ wọn ní bo àyà gbogbo ẹ̀ wọn ò fi lẹ̀ wọn wà á rìn kiri nínú ìlú àṣà tiwọn ni ẹ rí i pé àwọn nǹkan náà ń ṣe lónìí àwọn ẹlẹ́bọ àwọn ìlú mi náà ń ṣe irú ìlú tá a wà yìí wọ́n máa ń ṣe lọ́dọọdún hmm, àwọn obìnrin kan rìn hòhò ọ̀ká fìyẹn lẹ́ńjọ́ tọrọ bá tún débi àmọ́ ṣàlàyé. Hmm. now àwọn fìlọ́sọ́fì àwọn wàá ṣàlàyé pé ẹ̀kọ́ tó wà ń bẹ̀ ni pé wọ́n fẹ́ kí àwọn obìnrin yẹn kí wọ́n má ní tìjú torí pé ẹni tó bá ní tìjú nínú àwọn obìnrin kò ní lè bá àwọn ọkùnrin figagbága ní gbogbo ààyè àbálájọ àwọn tó ṣe PHE láyé john tí wọ́n pè ní PE physical education kó tó di pé wọ́n tún sọ di physical net education kí wọ́n tún tó pín sí méjì human kinetics lónìí àti èyí tí wọ́n pè ní health education wọ́n mọ̀ sọ pé no woman in PE no woman in PE kò sí obìnrin o kò sí tí obìnrin nínú physical education o kódà àwọn ọmọ ọmọ sọ pé tẹ bá tò kalẹ̀ fẹ́ ṣe exercise ẹ fẹ́ dira yín láti jọ ṣe ìdárayá kan exercise kan wọn ó máa máa sọ pé ọkùnrin àti obìnrin ni kó múra wọn láti lè wọ́n ìtìjú kúrò lára àwọn obìnrin yẹn wọ́n nítorí káwọn obìnrin yẹn lè wọ́n lè lágbára kí wọ́n lè ní courage yẹn ni kí wọ́n lè ní akin bí àwọn ọkùnrin ọ̀rọ̀ yìí àṣetán ló gbé sí wọn lọ́kàn bẹ́ẹ̀ kí ni mo fẹ́ fàyọ tí mo ń fàyọ ńbẹ̀ ni pé bó ṣe wà lánàá náà ló wà lónìí ẹbọ lẹbọ ń jẹ báwọn èèyàn ṣe ń ké pe nǹkan míì lọ́lọ́run lánàá náà ni wọ́n ń pe nǹkan míì lọ́lọ́run lónìí ru àwọn átínìsì báyìí àwọn tí wọn òòrùn ni wọ́n ń bọ̀ wọ́n gbé odidi èèyàn lọ sí orí òkè ọ̀wọ̀n ọ̀wọ̀n wọ́n ṣe àwọn steps pèlépèlé títí tí wọ́n á ga sókè ẹni tó jẹ́ abo rẹ̀ wọn wọ́n yóò lọ dún bẹ́ẹ̀ pẹ̀lú ọ̀bẹ hmm? àwọn gìrìpá wọ́n wàá mú gìrìpá ọkùnrin míì gbogbo wọn ò dì í mú onífokùn dé o wọ́n wàá dì í gbé lọ àbọ̀rẹ̀ yẹn wàá mú ọ̀bẹ yóò wàá fi la àyà rẹ̀ níbi tí ọkàn wà yóò wàá gé ọkàn yẹn jáde ṣé wọn pé yóò máa sọ pìpì yóò àná sóòrùn lókè pé àwọn ti fi lè rúbọ sí o gbogbo nǹkan wọn yẹn náà kò yí padà gbogbo àwọn ẹlẹ́bọ ṣe ń lù pípí gbogbo tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ náà wọ́n ń ṣe mo fẹ́ fàyọ ni pé nítorí tó jẹ́ sọ eléyìí ni pé tí mo fi sọ pé ilẹ̀ Yorùbá kí wọ́n sọ pé ilẹ̀ Yorùbá wọ́n mọ̀ pé nǹkan mi ó ní wípé ìnígbàgbọ́ wípé ìǹtọ́lọ̀ ń lè ṣe ẹ̀dá lè ṣe tàbáwọn ẹ̀dá kan náà lè ṣe ìnígbàgbọ́ àti àdìsọ́kàn wípé nínú àwọn ìròyìn ọlọ́run àwọn ìròyìn kan ń bẹ náà fún ẹ̀dá ọmọnìyàn tàbí àwọn ẹ̀dá mi tí ì ṣe èèyàn bí àlùjànnú àbáwọn màlẹ́kà yìí òun ló fa ìmọ̀ wárí fún àwọn ẹ̀dá yẹn òun ló fa ìmọ̀ jọ́sìn fún wọn òun ló fa ìmọ̀ bẹ̀rù wọn ìmọ̀ páyà wọn bíi tọ́lọ̀ òun ló fa ìmọ̀ nífẹ̀ẹ́ wọn bíi tọ́lọ̀ òun ló wá fa ìmọ̀ ké sí wọn ìmọ̀ ké pè wọn fún àpẹẹrẹ àwọn Yorùbá wọn lè sọ pé ah ẹrẹ àwọn olórin ẹ̀yin tó láyé ẹ gbọ́rọ̀ mi rò ó ẹ̀yin tó láyé ẹ dákun ẹ gbọ́rọ̀ mi yẹ̀ wò torí pé wọ́n gbà páwọn tó láyé yẹn àwọn nǹkan tọ́lọ́hún lè ṣe ìyẹn ni pé wọ́n lè ṣe àwọn láǹfààní wọ́n sì lè ṣe kí ni wọ́n lè kó nira bá wọn. wọ́n gbà pé ìròyìn nínú àwọn ìròyìn ọlọ́run pé ìkọ̀kọ̀ kí ló fẹ́ẹ́ ṣẹlẹ̀ wọ́n nímọ̀ rẹ̀ ló jẹ́ kí wọ́n pè wọ́n ìdí nìyẹn tó fi jẹ́ pé wọ́n wá ń sìn wọ́n tí wọ́n fi wá ń pè wọ́n pé ẹgbọ̀rọ̀ àwọn yẹ̀ wò ẹni tó láyé ẹgbà ọ̀hún ẹlòmíì bó ṣe tó lé ní bàbá àwọn mọ́ sùn lọ́rùn ó ti dolójú mẹ́rin òun olójú méjì lòun ó nígbàgbọ́ pé bàbá òun gbà tó ti lè kú tí ò sí láyé mọ́ ó ti ní ìmọ̀ ìkọ̀kọ̀ tóun ò ní torí náà gbogbo tó ń ṣẹlẹ̀ sóun bàbá òun ti nímọ̀ nípa ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó gbà pé bàbá òun ti wá da lágbára ó lè yọ òun nínú wàhálà tó ń wà yín torí pé ó ti kú ó ti dà lágbára ìyẹn ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ fi máa ń lọ ń òkú ìyẹn ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ fi máa ń lọ sí ojú oórì òkú tí wọ́n lọ pẹran sí tàbí tí wọ́n lọ máa rúbọ sí òkú yẹn tó ti lọ ẹ rí i pé àwọn yorùbá nínú ìṣesí yorùbá ò ní pé bókù bá kú nílùú kan wọn ò gbèdélé koko ní tó fa ni ìgbàgbọ́ wọn tátilẹ̀ wípé a ní bùkátà sójú orí ìyẹn ni pé ibi tá a sin òkú sí torí pé tí wàhálà bá bá ẹni yẹn wọ́n lè sọ pé kó lọ sójú orí bàbá rẹ̀ àbójú orí ìyá rẹ̀ kó lọ fakùkọ kan kó pa fún tàbí kó pa àgbò tàbí kó pa ewúrẹ́ tàbí kó pa ẹran tàbí kó lọ ọbẹ̀ kó sọ pé kó bóun ṣe nǹkan tó kó wá lérí tàbí kó jẹ̀jẹ̀ wípé tóun bá tí nǹkan yẹn bá bọ́ sí òun wà bá so torí pé ó ti nígbàgbọ́ wípé ó ń rí nǹkan tóun ò rí ó ti ní wọ́n fi ń pa àwọn kan ní abara méjì ara táyé tá à ń wò àtàrà míì ti tọ̀run tí wọ́n fi ń rí gbogbo nǹkan míì tàwa ò rí wọ́n fi máa sọ pé ojú ju ojú lọ ìdí nìyẹn irú àwọn èrò ìrí wọ̀nyí tí èèyàn bá ti nírú ìgbàgbọ́ yìí téèyàn sì ní àdìsọ́kàn rẹ̀ kò ní jẹ́ ká kó sínú ẹbọ. E kò ní jẹ́ ká lọ ṣẹbọ ó ní ò ní jẹ́ ká lọ máa yẹ nǹkan wò torí tá a fẹ́ lọ yẹ̀ wò ni pé àgbà pójújojú làwọn èèyàn tí wọ́n bá bá wa yẹ̀ wò wọ́n máa tó fẹ́ ṣẹlẹ̀ ẹ̀rí gbòòrò àwọn nǹkan báwọn yìí yóò jẹ́ ká lè jìnnà sí i a máa jọni lójú a sì máa yani lẹ́nu bó tilẹ̀ pé ṣe ni láàánú ọ̀rọ̀ tá à ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wa nílẹ̀ Yorùbá yìí tí wọ́n ń bẹ nílùú èbó Europe Amẹ́ríkà káàkiri tí wọ́n bá kan ìṣòro kan lọ́hùn-ún a máa wálé láti wá rúbọ bóyá òòṣà ilé wọn hmm, ọ̀pọ̀lọpọ̀ yín ò ti rí bóyá lẹ́ǹkùlé yín òkúta kan wà ń bẹ̀ àbí lágbóolé yín òòṣà kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ kàn déédéé rí bọ̀dá àbáǹtí ni ó bá dé láti UK kí láǹtí wá ṣe ní London lásìkò ìwọ̀n òkú àwọn ń bọ̀ yóò bá ní ẹ dákun òun wá bàbá Ṣàngó òun wá ìyá lọ́sùn òun wá bọ̀dá kinní kan tó ń bọ kinní àtọ̀hún ni wọ́n ti ní àwọn kan tó ti ń ríran ẹ̀pẹ́ àwọn babaláwo tó ti lọ ìlú èbó ní àwọn yorùbá wọn ò ríran fún pé kó lọ bò ṣáálé wọ́n sì lè má ríran fún kóńgá fún rẹ̀ wò pé tóun bá bọ́ ọ̀rọ̀ òun ò yanjú torí gbogbo àpé ó ṣàyẹn ó ní kápá láti ṣe tọ́lọ́hún ń ṣe ó ní ìmọ̀ nípa nǹkan tó ń ṣe òun so wọ́n wálé kọ́mẹ́kọ̀ọ́ kan kó méje ń dàpọ̀ ẹ̀ a bá rí ẹnìkan òun àti àwọn olóòṣà ni wọ́n jọ ń jó nígboro ẹni tèmi àti ẹ wá ń lọ wá sọ pé àbọ̀dá ni mo ní bọ̀dá wò náà ní London bọ̀dá wà kí wọ́n ṣe ń lé olóòtú wa rúbọ kan nù ẹwà <laughs> láyàrí ó ń bá àwọn olóòṣà àjòkì wọ́n ní kó wálé láti London kó wá rúbọ kọ́rọ̀ rẹ̀ ó lè ṣe kíni kọ́nà rẹ̀ ó lè là ètò ìdójúrú lọ́hùn yìí tó fà á tó fi wálé yẹn ni pé ó nígbàgbọ́ wípé òòṣà yẹn ó nímọ̀ nípa tó ń ṣẹlẹ̀ sóun tó jẹ́ ìmọ̀ kọ̀kọ̀ tó sì jẹ́ pọ́lọ́ nìkan ló ń nímọ̀ yẹn gẹ́gẹ́ bí ta ti ṣàlàyé alimọ̀lọ́gọ́ ibi Ọlọ́run nìkan ni ó nígbàgbọ́ pé òòṣà yẹn ní kápá láti ṣe àwọn nǹkan kan tọ́lọ́run ń ṣe yẹn pé láti fi nira kan yàn tàbí láti mú nira kúrò mo rò pé ìdí nìyí tó fi wá jọ́sìn fún àwọn ẹjọ́ tó ń jó kiri yẹn ó ń sìn nìyẹn ìdí nìyẹn tí ó fi wá ké kọlọ́n kó là wá ń bẹ̀ ọlọ́run má jẹ́ ká wà lára wọn o ọlọ́run kó fi yé wa o ọlọ́run kó là wá ń bí ẹbọ o àtàwọn àtẹ̀yìn jábà nàbí wọlé ọlá jábà nàbí wọlé ọlá má jà wà lẹ́yìn ànábì Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanata wa qina adhaban nar wa sallallahu ala nabiyyina Muhammadin wa ala alihi wa sahbihi ajma'in sallama taslima kathira kathira assalamu alaikum wa rahmatullahi wa barakatuh